tó bá ṣe pé ọkọ àti ìyàwó ló yára wọn lówó tí wọ́n dá padà tí wọ́n dá padà kó ṣe àmọ́ náà sí ó ṣe pé ọkọ lọ ṣùgbọ́n máa yá owó lọ́wọ́ ìyàwó ní ìgbà tí mo fẹ́ gbọ́ yín bẹ̀ ni pé nígbà kan yára wọn lówó ṣé àmọ́ náà náà bẹ́ẹ̀ bí dàmbá àmọ́ náà pé ọkọ mi yá mi lówó ìyàwó mi yá mi lówó káwá àtòrè ah, ni mò ń bọ́ ìwọ náà ìwọ làbọ̀dọ̀ tó kó yá mi lówó láti fi ṣe ọbẹ̀ àbáwọn nǹkan mí bẹ́ẹ̀ náà náà. ìbéèrè ni pé ṣé àmánà náà wọnú ní tí ọkọ àtìyàwó rá tí wọ́n bá ń yára wọn bẹ́ẹ̀ ni ó wọ bẹ̀ nítorí pé tá a bá wo ọ̀rọ̀ anábìwọ̀n muhammad sallallahu alayhi wa sallam tí a ti mẹ́nu bà yẹn anábìwọ̀n man akhadha amwala an-nas yuridu adaaha adallahu anhu ẹ tó bá gba owó lọ́wọ́ àwọn èèyàn tó bá lẹ́mí àti san ọlọ́wọ́ bó jẹ́ kí orí san ẹni tó bá gbà yuridu islafaha aslafa Allah ṣùgbọ́n ẹni tó bá gbà tó bá láàní ẹkùn fẹ́ jẹ́ mọ́lẹ̀ ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ nítorí pé káyọ̀ sí hadithi al-muflis tánà bí sọlá alẹ́sàn sọ fún jọ́bi al-kiyama ẹlòmí yóò kírun yóò dá àwẹ̀ yóò ṣògbọ́n bí ẹkọ ṣe nínú àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tí yóò jẹ́ wàhálà fún òun náà ni owó olówó tó dà tí ó san padà kò ká rántí irú àwọn èsì báyìí so tó bá ti jẹ́ pé yá mi ló wà ń bẹ àmọ́ náà náà ni ọkàn yẹn gbọ́dọ̀ san padà ìyàwó náà gbọ́dọ̀ san padà so eléyìí ni ìpìlẹ̀ ṣùgbọ́n tó bá bùn kò sí láì fi mẹ́ Allahu alam. jazakumullah khair. naam wọ́n ní ẹ tó bá fi ṣe olórí níbì kan táwọn àìṣedédé kan wá ń ṣẹlẹ̀ ní ibẹ̀ kí ni àbí ṣe sọmárì náà ni ẹtọ tábà ti da ipò olórí gẹ́bà ti sọ fún wa masuliya ni ojúṣe tá a gbọdọ̀ mójútó tọ́lọ́mọ àdúrà nípa ẹ̀ ni nígbà mo ti àdìsàn wa muhammad sallallahu alayhi wa sallam sanni bisọ pé kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyati anabiri gbogbo pátá ni ọlọ́run fi ṣàlámójútó lọ́nà kan àbíkejì ọlọ́run bá ti máa bí ibẹ̀ fi ṣe so ẹni tí wọ́n bá ti sọ lórí ibìkan yóò gbìyànjú láti máa ṣe àmójútó rẹ̀ ṣùgbọ́n bóyá máa wá lẹ́sẹ̀ àbí kò ní lẹ́sẹ̀ ó pín sí ọ̀nà méjì nípa àmójútó yẹn tó bá jẹ́ pé tefrit àìṣètò àìlákàkún tó bá wà lọ́dọ̀ ẹ̀ láì fi dídé fi ń ṣẹlẹ̀ ẹni máa jẹ́ lẹ́sẹ̀ níwájú ọlọ́ jẹ́ pé àwọn olùkọ́ tí ò wá àwọn olùkọ́ tó ń ṣe déédéé periods mẹ́fà yẹn ó wá di periods mẹ́ta àbí mẹ́rin tí kìíní ẹ̀ bá ń ṣẹlẹ̀ kí wákìlì máa sí tó jẹ́ pé látara ìṣedéédé tẹ̀ ni kò lè jẹ́ kó bá àwọn yòókù náà wí irú ẹni ẹ ti jàǹbá àmánà ẹgbẹ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ní ayatul munafiki salama ìdáàbìmọ̀ munafiki nǹkan mẹ́ta yìí ìkan nínú ẹ̀ wọ́n ìdá túnmínà kan tán bá fi ṣe tán bá fi amana sí lọ́dọ̀ yóò jàǹbá ẹ̀ tó tún mọ̀ pé àmánà pé kó sàmójútó wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ yẹn tóun náà ṣe ọ̀pọ̀lọpọ̀ ibi tí nǹkan yẹn ti máa ń ṣẹlẹ̀ wọ́n á ti rí wọ́n ti rí àléébù lára ọ̀gá àwọn ọmọọṣẹ́ náà wọ́n wá capitalize lórí àléébù ọ̀gá yẹn tó bá ti rí bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ṣẹ̀ nìyẹn tí ìparun bá dẹ̀ padà tó bá yẹ pé nǹkan tí ìparun lè wọ bẹ̀ ni tí ìparun bá wọ nǹkan yẹn fàálẹ́ ìdọ̀mọ̀n ẹni máa san gbèsè tó bá ṣe déédéé nǹkan yẹn. ẹ jẹ́ kí n mú example wa tẹ́nìkan bá kó móòlù ẹ̀ mẹ́fà tó bá kó sọ́nà ó wá yan mọ́níjà pé máa mọ́nítọ̀ movement àwọn móòlù ẹ̀ yìí láti bus stop yìí sí bus stop yìí mọ́níjà yẹn kò wá mọ́nítọ̀ ẹ̀ títí tán fi gbé móòlù ẹ̀ kó lé títí tán fi gbé lọ Ìbàdàn tọkùnrin bá ní accident ẹni tó ní mọ́tò yẹn kódà kó jẹ́ brothers méjì ni ó ní right láti sọ pé ẹni tó ń fi ṣe manager yẹn kó sanwó òun padà torí pé májẹ̀mú òun ni pé alimusamen gẹ́rù dọ́ọ̀mì ẹni tí wọ́n fi nǹkan sọ ìgbà tí òní tó jẹ gbèsè lórí ẹ̀ òun náà máa làmì òfarè tí ò bá ti jẹ́ pé ó bá ṣe àfẹ́wọ̀ ó ṣàfẹ́fẹ́ tí ó bá ti jẹ́ pé àìmójútó tiẹ̀ ni lórí ẹni máa jẹ gbèsè lórí ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìdàkejì sẹ́mi pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ ọlọ́ọ̀bù òfin kọ̀kọ̀ mẹ́yìn nìkan kan tí a bá wà níbi iṣẹ́ gẹ́gẹ́ bí alámòjútó àbí tó mójútó bì kan táwọn èèyàn bá ń ṣe ìjàmbá lẹ́yìn tẹ́ni ò bá mọ̀ ẹ̀rọ ẹni ò ní gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ a ń fi àsòyí sọ̀rọ̀ sí ni wípé mọ́ọ̀sì wà then ilé náà wà pẹ̀lú ẹ̀ so ẹni tọ́lọ́ wa ní kó ṣe sábàbí méjèèjì kò sí láyé wọn ṣùgbà tí àwọn ọmọ wá láti wá tú inú léyìn sọ wá bá wọn síra rẹpẹtẹ bẹ́ẹ̀ bí àwọn sírọ àwọn sọhábà so wọn bẹbẹ gẹ́gẹ́ bí àwọn náà ṣé ẹni tó jẹ́ ìmáàmù àbádarí mọ́ọ̀sì yẹn ṣó lẹ́tọ̀ọ́ àti kóru síra bẹ́ẹ̀ àbí kó filẹ̀ tí ó dẹ̀ sí pé bóyá àwọn ọmọ yẹn wọ́n mọ ẹni wọ́n ní wúlò kankan sí ó máa padà wé sí i náà. sẹ́rà tí bàbá fi kalẹ̀ àbí ẹni tó jẹ́ ẹni tó jẹ́ ìmọ̀ mọ́ṣáláṣí ẹni tó dá ni pé kó mọ̀ kó tẹ́ra yẹn láì bá ṣe pé ìmọ̀ sí àwọn ọmọ yẹn ó wà ń bẹ̀ nígbà tó ń ṣe pé wà nù wá sí ìyá bàbá wọn wípé tẹ́ra yẹn wà fún ni fún mọ́ṣáláṣí torí wọ́n máa ń ta tẹ́ra náà àwọn ọmọ èèyàn lè mọ̀ jẹ́ àfa tó yẹ kó wọ́n sọ pé tíra bàbá ẹ lọ tà wọ́n tún máa mí kò irú eléyìí ẹ̀tọ́ àwọn ọmọ yẹn òun ni nǹkan yẹn tí kò bá ti ṣe pé bóyá a ń páyà dọ̀yà kí ni dọ̀yà pé kí kìíní yẹn rẹ̀ for example pé kìíní yẹn á kàn wá ń bẹ́ẹ̀ bóyá àwọn ìyá alákàrà máa wá mú wọn máa fi ṣe nǹkan tí ò lẹ́tọ̀ọ́ in that case á ṣàlàyé fún àwọn ọmọ tí wọ́n já àwọn ọmọ yẹn láti ṣe àmójútó nǹkan yẹn wallahu a'lam. ẹjọ mo fẹ́ kí ẹ bá a ṣe àlàyé kínní gẹ́gẹ́ bí àṣewánu mọ́tún so kí èèyàn wá fẹ́ jáde bóyá bàtà lẹ́dà ní ọwọ́ wa ọkàn wá fẹ́ lọ tọ́ílẹ̀tì wá rí tí òfin ṣe ti tiẹ̀ orin níta ó wá wọ olùbọ̀ lọ sí inú tọ́lẹ̀tì rẹ̀ bọ́lẹ̀ padà ṣérú yẹn náà ṣé kò kó sínú kó bí yẹn yàn jàbá àmọ́ náà. wallahu alam irú àwọn kan tó bá jẹ mọ́ nǹkan àǹfààní kéékèèké báyìí inshallah ta'ala kò ní kó sínú ẹ̀sẹ̀ ní pàtàkì jùlọ ní àwùjọ báyìí kó lọ sí kó lọ sí tọ́lẹ̀tì kó padà sọ torí pé eh, bí àgbọ́yé wà láàrin ara wa pé nǹkan yìí nǹkan tí ó possible ni ṣùgbọ́n tó bá yẹ pé àyè tí ẹnìyẹn kó nǹkan ẹ̀ sí àyè tó jẹ́ pé ó ṣe lọ́jọ́ kabẹ̀ tó túmọ̀ sí pé ó fẹ́ sọ gangan ni èyí tó dáa jù oníkámọ̀wọ́rù bàtà bẹ́yẹn láì bá ṣe pé a bá gba ìyọ̀ǹda lọ́wọ́ ẹnìyẹn. ọ̀dọ́gbẹ́ tó bọ́ sẹ́nu ọ̀nà sẹ́gbẹ́ àmọ̀ pé ó lè wà fún lílo n tá a máa padà sí wọn pé kí ló máa jẹ́ di ìrònú ẹni ẹ tó bá mọ̀ pa lò sọ eléyìí a mọ̀ pẹ̀lú báwùjọ ṣe rí àti bí bàtà yẹn ṣe rí tó bá wọn kan tó bá ti jẹ́ nǹkan tó jẹ́ pé àǹfààní ẹ̀ àǹfààní yẹpẹrẹ ni so ìmójúkúrò lè wà láàrin ara wa fún ara wa wallahu alam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh question tèmi ni pé èèyàn méjì tó ṣe business ìgbà tí ọlọ́wọ́n kára pé business dá ó sọ sí ẹni padà wá jàǹbá ẹnì kejì ó wá ní pé ẹ ebi owó òun ló pọ̀ jù ń bẹ̀ pé tó bá di àlèkè àmọ́ àwọn máa yanjú ẹ̀ mùsùlùmí tẹ̀lé àwọn méjì. a ṣe nàṣẹ́hà fún náà ni ẹ tó jàǹbá ẹnì kejì a ṣe nàṣẹ́hà fún un. a rán létí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ètò ní bá ṣe pẹ̀lú àbòsí àti bí ẹni tí àbòsí bí wọ́n ṣe fún nínú iṣẹ́ olóore wa ní àlùkìyàmá eléyìí láwọn ọmọ ẹ̀ ilé tí ń ṣàwọn wallahu a'lam náà ọ̀nà wí last question ló kọ́ra yìí. náà jazakum lọ́wọ́ kára ṣe àwọn ọmọ kéékèèké bóyá bíi ká sọ pé bí ọmọ ọdún kààbọ̀ sí méjì tí o dẹ̀ o mọ́ ní táàmù tí àsìkò tó láti lọ kírun ok ìyẹ́ ẹ sì bísí fún àwọn ìdí kan tí àwa gbé lọ́wọ́ wa ní ìtọ́jà sí pé irú àwọn ọmọ yẹn o súnmọ́ ìmí ibi tẹ́ tí kò ní yíra so kí ó wá sọ̀rọ̀ pé bọ́yá ó ní fitina láti bìkan bọ́yá látara ọmọ kó wá fẹ́ mọ́mọ́ ẹ lọ síbì kan kó wá sọ fún ìkánú àwọn mẹ́ta yẹn but òun fẹ́ kẹ́nìkan mọ́ ọ̀rọ̀ yẹn but ibi tó fẹ́ lọ yẹn ibi tí ò tí ò yẹ kó lọ lórí fitina yẹn ni kéèyàn wá sọ fún yẹn kejì pé èèyàn báyìí dẹ́ sọ̀rọ̀ báyìí o àmọ́ mo gbà á mọ̀ràn báyìí ẹ nínú ṣẹ̀ríà fún ìdí pàtàkì kan tá a bá tún padà rí àǹfààní nǹkan tó dé ìwọ̀n yẹn kò ní jẹ́ èèwọ̀ mọ́ níbi ìpìlẹ̀ ó ní pé ká mú àṣírí ká mú dání ṣùgbọ́n irú nǹkan tẹ́ sọ yìí àǹfààní tó ju àǹfààní lọ sí wà bẹ́ẹ̀ òun náà ni pé àǹfààní pé a fẹ́ tún ẹnìyẹn ṣe kó mọ̀ sí lọ síbi tí kò yẹ kó lọ kò sẹ́ni tó fẹ́ ṣàbúrú yóò fẹ́ fi pamọ́ fáwọn tí wọ́n lè tún ṣe lọ́pọ̀lọpọ̀ dání lórí bẹ́yẹn tẹ́ bá ṣe ń tẹ́ ṣe yẹn gangan ẹ̀sìn lẹ́ṣẹ̀ yẹn ẹ̀ ní bo alábòsí ẹ̀ ní bo anagba muhammad sallallahu alayhi wa sallam anabi ni ń sọ̀rọ̀ àkọ́ọ̀kà zaliman aw mazluma ọmọ ìyá rẹ̀ ràn lọ́wọ́ bóyá ó dá alábòsí àbó náà fẹ́ ṣàbòsí sí àwọn tàbí wá bèrè pé a ti ẹ̀gbọ́ káàrin tán ṣàbòsí sí bó láṣẹ ran alábòsí lọ́wọ́ anabi sọlá àtàlà ni bó ṣe ràn lọ́wọ́ náà ni pé wàá di lọ́wọ́ ò ní jẹ́ kó ṣàbòsí ẹni tó bẹ́ẹ̀ ṣe àìdá yẹn ẹ di lọ́wọ́ ẹ jẹ́ kó ṣe àbòsí nìyẹn lọ́wọ́ jẹ́ pé láyé anabi muhammad sọlá àdàsọlá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó bá jọ̀rọ̀ tí ò da táwọn èèyàn bá sọ lẹ́yìn tó jẹ́ nǹkan tó lè bà ẹ̀sìn jẹ́ àwọn sábẹ́ lọ́mọ sọ́fànàbà muhammad fún àtúnṣe eléyìí ò sí nínú pé èèyàn ní secret àmọ́ pé ẹnìkan nísìnyí ìrìn àjò tó ó ni a kó fẹ́ na ṣe zina ẹ wá sọ pé tọ́ wọ́n ṣe kí mo zina fún relationship to ní pẹ̀lú ọmọbìnrin kan aládùúgbò kò dáa ẹ̀ ní sọ ẹni ẹgbẹ́ kò ní àmọ́ náà rárá nítorí pé n tó fẹ́ pè pè sí dáadáa ni sọ ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rò yí pé mímú àwọn ọmọdé wa mọ́ṣáláṣí pé súnà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń rò bẹ́ẹ̀ mo ti ka kìíní kan ní facebook bíi from months ago five six or seven months ago tẹ́ni ẹ̀kọ́ tó gbé mọ́ṣáláṣí tàbá ti rí káwọn ọmọdé máa pariwo kí wọ́n máa da sáfúrú pé àwọn jẹ̀mọ́ àyẹ̀wò àlè future torí kí ni wọ́n fi ní ní future ṣebí àwọn táwọn ẹtì sọlá àtọlá ń sọ pé kájú wọn sí mọ́ṣáláṣí mọ́rọ̀ àwòlá ẹ̀dẹ̀kùn bìsọ̀lá wà ó máa bìnà ọ̀sàbọ̀ àwọn ọmọ yín ẹ̀fọn aláṣẹ kan máa tẹ́wọ̀n kan bá tó seven years torí gọ̀ọ́líbà ọmọ seven years yóò ti tẹ́ mọ̀ mọ́yì yóò ti mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n attention ilé má ti wà ń bẹ̀ ọmọ seven years ní ti dẹ́gbàá pé ó yà ṣàlùwàlà tẹ́ ẹ bá kọ́ lálùwàlà á ṣe tẹ́ bá mọ́ nípa ẹ̀ so wàdìrìbóhùn àléhà ìdàbálàbò àṣọrọ̀ tán bá ti pé ten tán bá kírun yẹn ẹ lè nà lórí ẹ̀ so bí wọ́n fi time time expect àwọn ọmọdé ní mọ́ṣáláṣí eight seven ni gbogbo nǹkan tó bá lè fa kí ẹ̀mí wa kó mọ́ wà ní orí irun agbọ̀dọ̀ gbé síbi irun wa so irú ẹni pé tó bá yẹ pé gbogbo wa ní níjàmbá mọ́ṣáláṣí tó ní kọ̀ọ̀kan tó bá mú ọmọ rẹ̀ dání ẹ̀sẹ̀ àní ní concentration lórí nǹkan tá ń ṣe eléyìí ni táwọn onímọ̀ ń sọ yìí pé àwọn ọmọ kéékèèké gbẹ́gbẹ́ tó ń ṣe pé wọ́n ti mọ ẹ̀kọ́ ọ̀run kò yẹ ká mọ̀ mọ́ wọn sí mọ́ṣáláṣí ṣùgbọ́n bí hájà ẹ̀wọ̀n fàpẹ̀júwe inú ilé anabi sallallahu alaihi wasallam ó sùn mọ́ mọ́ṣáláṣí ni ṣàbẹ inú ilé yẹn ọmọ lè rìn jáde ńbẹ bóyá bíi imam tó jẹ́ pé ilé ẹ̀ ó wà nítòsí mọ́ṣáláṣí táwọn ọmọ mọ́mú wá ṣe wá fún wọn hàn ọwọ́ bá mọ́mú náà lẹ́yìn ṣe bá ní káwọn ọmọ máa wá sí mọ́ṣáláṣí ni ṣiṣẹ́ irú ti àwọn hasan àti hussein táwọn ẹbí máa ń rò pé súnà ẹ̀ ni ẹlòmígbò mo fẹ́ lọ sí súnà lẹ́ni yóò wá gbé ọmọ rẹ ọdún kan àbọ̀ oníwà máa tó bá tó bá fẹ́ sùdú yóò gbé kalẹ̀ ẹ̀ hàn masha allah èmi náà rí súnà rẹ̀ súnà kọ́ ọ. súnà ni pé tó bá tẹ̀lé dé nígbà tá a expect ká tìtẹ̀ bá nàbí ṣe tìtẹ̀. ṣebí anabi ti wà ní sùdú ṣé hasan àbí hussein tó rákòrò wa tó dẹ̀ gorí anabi wa muhammad sallallahu alayhi wa sallam. débà àwọn sàbẹ̀ òbí akílùbátà nàbí fẹ́ lórí sùdúdù tó báyìí so tó bá jẹ́ àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó kàn sẹ́rí wá òun ni tàwọn ọmọ yẹn máa jẹ́ then ó rọrùn fún màmá tó jẹ́ pé kò kí ń ṣe ọ̀ràn yẹn ní fún láti wá kí òun ní mọ́ṣáláṣí kó mo wá ti àwọn ọmọ ọdún méjì àbọ̀ mẹ́ta pẹ̀lú wa ní mọ́ṣáláṣí bí ẹgbẹ́ ọmọ yẹn bá ṣe ń tì wọ́n lọ sí school wọ́n fẹ́ tì wọ́n wá sí mosque náà bẹ́ẹ̀ àwọn ọmọ yóò máa confuse wa lórí wọn ọ̀dọ́ bá jẹ́ pé àwọn ẹ̀kọ́ kan bóyá kò sí màmá tí màmá rẹ̀ tó máa tọ́jú wípé dọ̀rúrọ̀ nìyẹn wà dọ̀rúrọ̀ tòbí ìfọ̀nàfọ̀rọ̀ tí là lórí bá ti wà tí nídìí bá ti wà nǹkan tí ò lẹ́tọ̀ọ́ tẹ́lẹ̀ ó máa ń ní ẹ̀tọ́ ìyẹn láti wọ̀n ṣùgbọ́n ká má lo àwọn obìnrin gẹ́gẹ́ bí mìíyàrá ká má lo àwọn obìnrin gẹ́gẹ́ bí òṣùwọ̀n tá a fẹ́ fi wọ̀n tóbi tá bá lò wọ́n àwọn máa ń bẹ́ẹ̀ fi àsìkò yẹn sinmi tàbí láti fi ṣe nǹkan tó yẹ kán ṣe meanwhile iṣẹ́ yẹn náà ara ṣe tán gbà nìyẹn ṣèbígbà tán bèrè lọ́wọ́ anábìwá muhammad tó ta ni pé ọmọ ṣe dáadáa sí ọ̀hún ní ummak ummak ummak inú wọn ń dùn responsibility ni bàbá wo ni ó sọ pé yóò kàn máa dàmí láàmú yóò kàn máa ké mi ó lè torí pọ́nmọ̀ rẹ fẹ́ ké kó máa jọ̀bọ̀ sí mọ́ṣáláṣí ṣé tó bá ń lọ síbi iṣẹ́ náà tó bá ń ké ṣé wàá gbé lọ síbi iṣẹ́ yìí tó bá yẹ pé táwọn náà tá a bá máa ń pèpéà báwọn sálàfù náà sọ́ọ́lì bá ń ṣe máa ń pèpéà fún un a máa fi ọ̀rọ̀ ọ̀run kọjá kákan wa máa fi bùkátà ayé àbáwọn ọmọ wa ká máa fi dùsọ́ọ̀bù mọ́ṣáláṣí láì níbi wọn ní Sheikh Ibn Uthaymeen alayhi rahmatullah wọn tó bá lọ sí mọ́ṣáláṣí ẹnìkan ẹnì bí wọ́n bèrè kan dáhùn wọn àbẹ̀ ní sọ̀rọ̀ wọn concentrate wọn máa tẹ́ bá ti ń lọ sí mọ́sálásí torí dan àwọn àti máa practice sẹ̀kínà àti wàkọ́ọ̀rù yẹn àwọn àti máa fi kọ́ra pé ọkàn balẹ̀ ara balẹ̀ ká lè wọnú òun pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti farabalẹ̀ kọ́kàn wa lè wà ń bẹ̀ ṣùgbọ́n báyìí pé àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ táwọn bá ń ṣe báyìí bó wà ní àwa náà so ká máa fi kí nìyẹn ká máa fi wò another thing ṣe pé àbíyẹ̀tò mùsùlùmí ká máa fi nira báwọn mùsùlùmí ṣe mọ̀ pẹ́ ṣẹ̀ ni ọmọ títí ẹni kò kí ń sọmọ ẹlòmíì tó bá di gbogbo ìgbà lemọ́lemọ́ so ẹ kàn jẹ́ kí àwọn ẹlòmíì tán àbára bá da nǹkan sí ó kàn máa kórìíra ẹlòmíì ni máa kórìíra ọmọ ọlọ́mọ àbí ló máa ń ṣe àwọn ọmọ burúkú yìí so anábìrin mankana yóò mìíràn dìlá wàlẹ́ ọmọ ìlàáfẹ́ fàlà yóò fi jà rọ ẹni tó bá jọ náà bá gbọ́ àtúntò mi dàrú kìyàmà kó má fi ìnira bá aládùúgbò ẹ̀ sàgbéjáàrò wa ní mọ́ṣáláṣí onáìlẹ́ntàjọ mú sáfù papọ̀ ìwọ ló lọ ọmọ tó bá ń confuse wọ ìmọ̀mù ń ṣe fìrà ọmọ tí ń disturb tèmi àmọ́ bí tí mo mú kàkí ó dé mọ́ inú yìí ní dùn because ẹnìkan control tiẹ̀ sílé ẹnìkan wọ́n ní dadi pet ni òun wọ́n da mọ́ṣáláṣí so eléyìí ni àlàyé ṣókí tí mo fẹ́ ṣe lórí yẹn wallahu wa ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته ọlọ́ba subhanahu wa ta'ala kó bá a san àwọn sheikh wa ní ẹ̀sìn ká má bínú torí ọlọ́run a ní lè rí jù báyìí lọ ní abala àbíèrè a máa ní ìsìráhà díẹ̀ tó bá di nǹkan bíi three a padà wá fún second lecture.